ọpẹ́ mi fún ta ni wọ́n tún gbéga o bí kò ṣe bàbá lókè ta ni wọ́n tún fi gbogbo ọpẹ́ mi fún ọlọ́run tó dá wọn òkè ìgbà ni ẹ̀yìn ni mo fi ọpẹ́ mi fún mi orúkọ jésù ní agbára ìjẹ jésù èmi mọ mo dúpẹ́ mo láì mo yìn ín lógo fún ètò ẹṣin nínú ayé mi pé jẹ́ kí n sùn láyọ̀ ẹ tún jẹ́ kí n jí láyọ̀ olówó ṣe ẹ̀mí wa gba ọpẹ́ mi ọlọ́run àwọn ọlọ́run ẹ wá gba ẹ̀yìn mi ọlọ́run àṣekì ọkàn ẹ wá ṣàánú fún mi tí mo ṣe wá ń jáde lọ yìí ẹ wá ṣàánú fún mi ẹ má yẹ kí n pàdé àgbákò ohun tí mò ń jẹ ni mò ń wá ọ má jẹ́ kí n pàdé ohun tó máa jẹ mí o jẹ́ kí n bójú rẹ pàdé lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbàlagbà èmi rẹ̀ wá ṣàánú fún mi gbogbo nǹkan tí mo wá wá pátápátá báyìí gbogbo ìpátá ni kò tẹ̀ mí lọ́wọ́ adúpẹ́ nítorí pẹ̀ ti gbọ́ adúpẹ́ nítorí pẹ̀ ti gbà jésù kristi olúwa wa àmín àmín àmín ìrìnà jésù. gbóòórùn kwátẹ̀ kan òde tí mo ń lọ lẹ́nì tógun bá lẹ títí bolokini lẹ́dìí ẹ̀ tèmi I did. ń sáfárà náà súnmọ́ mi. kí Obi, keep sharp. Adakọ̀ corporate kúrò wa, ṣé mú ìwà yìí àti èmi àtàwọn tó kù, a ní business pẹ̀lú ẹ̀ o tí wọ́n ti cooperate mi ì ní payara nǹkan kò ní ṣe ẹ́ did you hear me ṣé pọ́n mi dáadáa. ẹ jọ eh, madam mọ́mí ẹ jọ torí ọdún. keep quiet are you deaf mo ní kó má sọ̀rọ̀ rẹ̀ tún sọ̀rọ̀ ṣé all right ah, mo máa kó mo máa pa ẹ́ dànù. ẹ Madam, owó tẹ gbé wọlé ní òru àná òun la wá gbà. mi ìgbówó wọlé mi ìgbówó wọlé. ṣọlọ́rí burúkú ni yìí ni ẹ náà ṣe ìsìn bá ti bá kó gbájú fún yín orí ọmọ pa rọ̀bàrọ̀bà ni ẹ jẹ́ máa wá ṣeré ṣé àrílẹ̀ mi ládùúgbò káwọ́ ọbẹ̀ ni wọ́n sọ pé wọ́n tẹ gbé wọlé dẹ̀dá lóhùn ṣọmọdé ni wá ni. ẹ má bínú ma. madam owó tó jẹ́ wípé ńgbà tẹ lọ gbé ten past nine lẹ lọ gbé ìgbà tẹ́dẹ̀ máa padà wọnú ilé yìí fifteen past eleven lẹ padà wọnú ilé yìí ẹ wá ń sọ fún wa pé ẹ gbowó wọlé. níbo la gbé owó sí. mo tún bí ẹ lẹ́ǹkan sí owó tó gbé wọlé dà. mo bọ́ wọlé ẹgbẹ́ ẹ má pọ̀ mọ́ mi ẹjọ́ torí ọlẹ́ má pọ̀ mọ́ mi ẹ lọ ẹyọkọ tí mo ní láyé lọ́rùn. Mm-hmm. Mm-hmm. Mm-hmm madam ẹ ṣe kí ni. so ó wà ń bí látàárọ̀ lẹ́yìn tí mo lè wù yìí ó wà ní ilé yìí. máa ò rí kò sí wàhálà ẹ jẹ́ kí n kọ́kọ́ rí iná. ẹ ti dé. owó yẹn ọgbọ́n ni. so ó wà ní ilé yìí olùgbéyàwó Bá mi yẹ̀wò bóyá wọ́n gé bóyá wọ́n gé pépà sí ni. Ó gọbọ yìí sí. Ó gọbọ yìí madam ẹ̀rẹ̀ tí wàá ṣe dáadáa lẹ́yìn ilẹ̀ wàá ṣe dáadáa àti wájú ẹ ti ń fèlì bọ̀ bọ̀ lọ́wọ́ ẹ̀yìn lùwà ló wà là ló wà là ẹ tó bá kúrò àṣekèrè. ajalè ni. ṣé ẹ ti gbọ́ ìgbẹ́ ò lè gun ẹ tó bá ta àṣekèrè. a ti ro. ẹwà dín. ẹ̀ẹ́dẹ̀gbọ́n ẹ̀ẹ́dẹ̀gbọ́n ẹ̀ẹ́dẹ̀gbọ́n alákọ̀ọ́ alákọ̀ọ́ yẹ olùwọ́. ẹwà ọmọ onílédè ẹwà wọlé ìbẹ̀rù bójú lóbó nílédè bá lejò ọ̀gára ọlọ́ṣẹ́ ọlọ́kọ́ ló ń kígbe. olóòkú sọ fún mi kí ṣe máa pa ọmọ wúmà yẹn. báwo lè sọ̀rọ̀ báyìí náà èèyàn ń dà wá láàmú ní kí ni ká ṣe náà. bó ti mo ti sọ fún yín wípé ẹni àwọn tí tá bá ti lọ a gbọ́dọ̀ pa èèyàn. <laughs> ọ̀rọ̀ ẹ̀ gan máa ń jọ mí lójú tá bá ti lọ a gbọ́dọ̀ pa èèyàn ṣé bí ẹni tó bá ń dàrán láàmú mi síta tí o bá gbọ́ràn ni wo bí wúmà yẹn bóyá ń tan ọbọ̀ pọ̀lọ́ àtọkùn fígà brain wa torí kíni owó tó tó ẹ wà nílé ẹ ń wá sọ pé kìsìwé kìsìwé kò so ọlọ́run ọba tó wá pọ̀ ọmọ fifty ló bí mi bá pa gbogbo wọn tọ́ but nǹkan olówó mi kì í pa o ṣùgbọ́n mo máa pa ọmọ ẹ̀ torí jọ́ mi tí orúkọ bẹ́ẹ̀ bá wáyé a lè ṣe ọ̀pọ̀ ẹlẹ́lẹ́ pé o tọ̀rọ̀ lẹ́kí ọ̀ máa sọ. sórí ìdí nìyẹn tí mo fi mú ìwọ wá torí mo mọ̀ wípé irú nǹkan tó ṣe yìí ìwọ náà máa ń ṣe wàá wá rí ìjìyà tó tọ́. ìjìyà ìwọ́de. wọ́n gbowó wọ́n tún pọ̀ mọ́. ọmọ mi o ọmọ kan jọ tí mo rí wọ́n ti pọ̀ o. ayé máa le o. mọ́mí ẹ má kì í mọ́ lágbára ọlọ́run wọ́n máa tẹ̀ wọ́n. ẹ pẹ̀lẹ́ mọ́ mo ti fẹ́ máa lọ mọ́. pẹ̀lẹ́ wọn pẹ̀lẹ́ wọn ẹ pẹ̀lẹ́ wọn. lágbára ọlọ́run bá a nira burú mọ́ um, àwa gẹ́gẹ́ bí ọlọ́pàá a wá láti wá béèrè fún àwọn ọ̀rọ̀ kan tàbí méjì lórí nǹkan tó ṣẹlẹ̀ ní mà ẹ jọ̀ọ́ mà àwọn tí wọ́n wá ṣiṣẹ́ aburú yìí mà ẹ ṣé ọkùnrin ni wọ́n àbí obìnrin obìnrin ló pọ̀ jù nínú wọn àmọ́ ọkùnrin méjì wà nù wọn. ó dà kò burú mà ẹ fọkàn yín balẹ̀ lágbára ọlọ́run ọba ọwọ́ máa tẹ̀ wọ́n àwa náà ti ń wá wọn tójọ́ méjì mẹ́ta ṣùgbọ́n pẹ̀lú èyí tí wọ́n tún ṣe yìí a fi ń dání lójú wípé a wọn mú lágbára ọlọ́run so ẹ pẹ̀lẹ́ ẹ take it easy tí nǹkan bá ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nìyẹn ọlọ́run ní jẹ́ kára burú mọ́ ẹ ma officer yes sir let's go officer. adigunjalè tó ń da àwọn ìlú yìí because ó kàn dàbí ìgbà tẹ́ ẹ tẹ́ ẹ ṣe nǹkan kan lórí lójú mi bọ́físà ni ẹ́ mo dẹ̀ mọ̀ pé reputable officer wọ́n kàn jókòó síbẹ̀ yẹn you are not making a move ṣé ó dìgbà tí directives bá wá látòkè. ká tó mọ the right things láti ṣe mo bèrè náà. thank you very much sir. with due respect sir àmọ̀ràn kan wà tí ó ti wà lọ́kàn mi láti bí ọjọ́ méjì mẹ́ta sẹ́yìn tí mo rò wípé mo tiẹ̀ lè sọ fún yín sà ṣe rí irú ọkàn tèmi ni wípé bóyá ká sọ fún àwọn ọ̀gá lókè kí wọ́n fún wa ní authority láti declare àwọn people yìí wanted yes tá a bá ṣèyẹn inú àwọn aráàlú á dùn àwọn aráàlú gan á mọ̀ wípé àwọn ọlọ́pàá à ń ṣiṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́ ó dẹ̀ ṣe é ṣe nínú wọn kárẹ́ni tó lọ́mọ ibi tí wọ́n wà tó ń máa fún wa ní information lórí ọ̀rọ̀ wọn. inspector. yes sir. orí sọ sórí ewu wà nù nǹkan tó sọ yẹn bìkọ́ bó ṣe ní advantage ló ní disadvantage because tá a bá declare àwọn wanted ah àwọn tá à ń sọ ilé ìfẹsẹ̀fẹ̀ because báwa ṣe ní informant àwọn náà ní informants títí wọn so mi ò tó láì tó tó gbà yẹn eh, ìmọ̀ràn tèmi ni wípé ẹ bá jẹ́ ká ṣe underground eh, work wa ẹ dà àwọn surveillance síta kẹ́yìn náà kẹ́ pe àwọn informant yín kàn ṣe kàn kàn jáde kàn bọ́ sí gbòòrò then from there you get uh, information from uh, your informant. Eh? àwọn surveillance náà wọ́n á report back sí ọ́fíìsì yín by by that way à á lè rí wọn mú èmi rò bíi pé nǹkan tó yẹ kẹ́ ṣe nìyẹn. Ehm, mo ti gbọ́ gbogbo àlàyé yín sà èmi náà dẹ́tọ̀ fi ń dá yín lójú wípé lágbára ọlọ́run ọba àwa náà ní dúró a máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yẹn náà ni mo dẹ̀ fi ń dá yín lójú wípé lágbára ọlọ́run ọba ọlọ́run á jẹ́ kí ọwọ́ wa kó tẹ gbogbo wọn lágbára ọlọ́run. Yes, sir. Right. sir. But ẹ̀yin eh, náà ẹ ta Yes, sir. Mm, ẹ ta Okay, sir. Àwọn pípé tí ń kó fà. Ó ti yẹ. Yes, sir. Nǹkan tí mo ti torí ẹ̀ pẹ́ fún kùjọ ẹ̀ lọ. Yes, sir. Okay. All right, All right. ṣe mo dúpẹ́ o kò ní tán bẹ́ẹ̀ lágbára ọlọ́run wọ́n náà wàá rọ́mọ tó máa sọ nífẹ̀ẹ́ lórúkọ jésù pẹ̀lú ọkọ mi. Ah, mo máa dúpẹ́ mi máa dùn gan. o <laughs> ṣe ọkọ mi. Ah, àbúrò bàbá dé ẹ kú. bọ̀dá mi bọ̀dá mi wo sìgá lọ́wọ́ yín láì ṣe ṣàngó ẹ̀wò iná oh. lójú iná lẹ́nu yín ló san gangan bọ̀dá mi ilé hmm. ah, ìtẹ̀yìn ṣe yóò dáa oh. a ní kí ẹ gba jésù sínú ayé yín tẹ bá gba jésù sílé ayé yín gbogbo láì mi pátápátá báyìí ló máa change sí dáadáa ẹ ẹ sìgá tẹ ẹwọ ẹwọ bẹ́ẹ̀ ṣe mú káàkiri lọ́sàn-án gangan bọ̀dá mi. <laughs> ẹwà ó má waste time ẹ lé ọ̀nkọ ẹ lórí sórí nǹkan tó ń sọ yìí mo ti sọ jù bẹ́ẹ̀ lọ sórí sìgá tó mu yìí bí oúnjẹ ló ṣe jẹ sí kò tiẹ̀ wá ròyìn pé ó wà risky sí health yẹn ojoojúmọ́ ó lè mu twenty. jésù kristu. má waste time ẹ fi ilẹ̀ bẹ́ẹ̀ bọ́dà mi bọ́ twenty ah. oh, jésù kristi bọ́dà mi ẹ̀dọ̀ sọ pé ń lọ sí church sọ pé ń lọ church bọ́dà mi eléyìí ò dáa ewu ó ti ẹ̀dá mọ́ mi bọ́dà mi a fẹ́ ṣe convention kan church wa ṣe máa wá. màmá rò. <laughs> bọ́dà mi ẹ má rò. òun invite ẹ sí church. bẹ́ẹ̀ni ma. church. bẹ́ẹ̀ni mọ́ mi. ó tọ́ ẹ. ọmọ inú ẹ ló tún preach fún ẹ ìwọ ló yẹ kó máa preach fún wọ́n ló yẹ kó máa tọ́ sọ́nà òun ló tún tọ́ ẹ sọ́nà ojú òtí ẹ ẹ òòrà yí ẹ lóde máa mú máa mú tó bá délẹ̀ tán àwo ẹbí kankan ò gbọ́dọ̀ pè mí sí bẹ́ẹ̀ mo sọ fún ẹ. ẹ ò bọ́dá mi ṣẹ́ṣà máa wá ṣá. ee mo ní màmá rò. mọ́mì sọ máa wá. kí ló dé kí ló dé náà. wá wà lẹ́pọ̀. ó ti tó ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ má jà bọ́ mi ó ti tó. mo ní màá wá. ó ti tó. tó tó tó tó. kirikiri yà kirikiri wo ẹ eh, ẹ eh, kí ló bá jẹ gbé mi bẹ́ẹ̀ tó bá lọ wá lásán kò gbọ́dọ̀ wà lè má jẹ kò gbọ́dọ̀ kóró ọmọ ló kóró lẹ́nu yẹn ìtàlùkù bàbá ìtàlùkù ìtàlùkù bàbá ìtàlùkù ìtàlùkù tá tá tá tá tá tá tá ilé ayò ilé ọmọ ni ilé ayò ilé ọmọ ni ilé aládìí kíni báwo ló ṣe ń ṣe sórí òyì tó ń kọ́ ẹ yẹn òyì kọ́ mi kíni jẹ́ gbòòyì ah. máa kó jọ máa máa kó jẹ jàre ó mọ̀ tó ṣẹlẹ̀ sórí òyì tó kọ́ ẹ yẹn sórí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ilé ọmọ ẹ ó squeeze ni ah. ilé ọmọ ẹ squeeze ó fún pọ̀ ló ń jẹ́bẹ̀ bó ṣe ń jẹ yẹn ilé ọmọ yẹn ń nà ó ti bẹ̀rẹ̀ sí túká òun ló fa òyì tó kọ́ ẹ máa kó jẹ máa kó jẹ kó jẹ ah. ẹ ṣàlàyé arábìnrin kó jẹ máa kó jẹ ilé ayọ̀ ilé ọmọ ní ilé aládìí ilé ọmọ ní. bàálẹ̀ bàgàsì ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ wa dà báyìí o ẹ̀jẹ̀ yẹn dà báyìí o ọ̀rọ̀ tí ní lójú tu o wo bí sọ́ra ẹ̀jẹ̀ tó wáyìí má jẹ́ kẹ́rù báyìí o sórí nísìn ilé ọmọ yẹn ó ti la gbòò ọmọ bí kéèyàn jí láàárọ̀ kó má yẹ ti jẹun kó fọ ògoro sí níṣẹ́ ni kù máa ṣí oúnjẹ máa bẹ̀rẹ̀ ṣùgbọ́n lé ni wà ilé ọmọ ṣí o. bá bami. ó ti ń jẹ o obìnrin ní lọ́wọ́ o obìnrin ní lọ́wọ́ o obìnrin ní lọ́wọ́ o agbótẹ́ni ká fún kí ilé baba àṣejẹ olórí ilé ìtọ́gbẹ́ yìí. àgbèsè àṣejẹ ti ara egun ni. Ah! apanimàníyàn ah! májèlé ló gbé fẹ́ni ẹlẹ́ni. Ah! àkànjí. mi wàá mọ o. orí ẹ̀ máa ti kó akóbánimàníyàn apààyàn ni ọ́ májèlé ló lọ gbé fẹ́ni tó wọ́yún. o lè pa mí olórí ikú ni olórí ikú. kí la máa lò fún. olórí burúkú. kí la máa lò fún. arábìnrin gbọ́ngàn ó fi kára kọ sí o nínú ìlú mi ò lè tó yìí ẹ̀rọ pẹ̀sẹ̀ ìyá ni ọtí bẹ́rọ̀ ni ẹ̀rọ ti dé epo ti dé epo epo epo lẹ̀rọ̀ láyé epo epo epo lẹ̀rọ̀ lọ́jọ́ ayé wa olóore. àǹtí ọ̀hún. ibo lẹ lọ. ìjọ ẹ má bínú àwọn tó wá ṣe program nínú hall ni wọn mo fẹ́ tọ̀ ní ìjọ. ok ẹ gbà bá. ok ẹ ṣe. nínú ayé a wà oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ayé tó ẹ kú iṣẹ́. ẹ jẹ́ má bínú o a wá fún àwọn ìwádìí kan níbí báyìí ni nítorí jẹ́ kẹ́rí wà nínú ẹ jọ sà ṣé gbogbo àwọn tí wọ́n máa ń lodge sí hòtẹ́ẹ̀lì ni wọ́n máa ń kọ orúkọ sílẹ̀. everybody. everybody thank you very much um, ẹ jọ ṣé mo lè rí orúkọ àwọn tí wọ́n lodge sọ́dọ̀ yín lẹ́nu àná sóni. ṣé kò sí sá. <laughs> well um, you understand ìbéèrè yín tẹ́ tó fi ń béèrè lọ́wọ́ àpèṣe kò sí because eh, mo ti sọ síwájú pé a wá fún ìwádìí ni and béèrè ti ẹ̀dẹ̀ wọ uniform ẹ̀ ṣáà ti rí àwọn ará tí wọ́n wọ uniform so ọlọ́pàá ni wá. okay. ok um, ẹ má bínú àtọ ṣe mọ̀ wípé iṣẹ́ wa là ń ṣe <laughs> ẹ pẹ̀lẹ́ sà god bless you ẹ ṣé. bólógìní bá gòkè àjà ojú atólé ojú atóko hmm. ó ti yé mi. bólógìní bá gòkè ojú atólé ojú atóko ẹ̀là ẹ̀là gbélégédé bá tanná oyè ńlá ni. Um, ẹ sà pẹ̀lú mítìn ta lọ pẹ̀lú àwọn workers yẹn there is a problem sir àwọn people yẹn complain seriously. concerning their payment <laughs> wọ́n ní pé ó ti ń take too long pé àwọn need owó. so as it is now sir i think they want the money in cash. that is not possible wey ṣe employ wọn pé kán kán jọ kán take kán kán exercise. ẹ ẹ sà èmi kàn máa bẹ̀ yín sà because bọ́n pípín yẹn ṣe ń sọ̀rọ̀ yẹn wọ́n take care easy pẹ̀lú ara oh. tẹ́ bá rí bọ́n ṣe ń ṣe gbọ̀n yẹn mọ̀ pé ibi kan ti rówó yẹn cash lọ́dọ̀ ká ti gbowó kán ti gbowó yẹn lọ́wọ́ wa cash cash lákàánú máa tó wà níbí. ẹ problem tó ní gangan ni process banking wherever yẹn process yẹn náà lè dúró de kan tó máa retí aládàtọ̀ kan prefer kan kúkú get away in cash èmi máa bẹ̀ ibi akẹ́ kúkú bá md sọ̀rọ̀ contract láti make owó yẹn available in cash àbí so tá a bá lè gbé cash lọ fún ọ pípín yẹn tẹ́ bá rí bọ́lá sọ̀rọ̀ yín náà understand nǹkan ń sọ ẹ jọ. I think you have a point anyway màá bá ọ̀gá sọ̀rọ̀ nǹkan tí wọ́n bá bí màá jẹ́ kẹ́ mọ̀ mi ì lè sọ ọjọ́ bẹ́ẹ̀ tí màá bá wọn sọ̀rọ̀. any other thing. no, no that's that's all for now. Sir. Uh, it's, all, it's okay. All right. Listen, I appreciate it. Thank you, sir. Yes! Yes! iṣẹ́ di ọmọ aláṣẹ jẹ owó re ọmọ aláṣẹlà. ẹ wo àmọ̀ràn tèmi fẹ́ gba àwọn obìnrin táwa ń bíbáyìí ni wípé ẹ jẹ́ kó mọ impact àwọn obìnrin nínú ìpàdé tí wọ́n fẹ́ ẹ má jẹ́ kí n sọ pé tí wọ́n fẹ́ ṣe tí a fẹ́ ṣe yìí ẹ jẹ́ ká jẹ́ kán mọ̀ wípé àwa gangan a ní ipa tí a lè sà a ní agbára tá a lè ṣe ẹ jẹ́ ká jẹ́ kán mọ̀ páwa gangan àwa ń bẹ̀ tó bá ti ń pè wá ká máa dáhùn a jẹ́ bí àmọ̀ràn tí mo ní. now àwa tá a bá sọpọ́tì sista Rebecca láti lídìí ẹgbẹ́ yìí ẹ jọ̀ọ́ ẹ farahàn. ẹ jọ̀ọ́ ẹ sọpọ́ọ̀tì mi wọ́n máa bá mi dá sọ̀rọ̀ tẹ̀yìn náà ẹ dá sọ̀rọ̀ ẹ ṣe gan ni o. sorry observation ó dé wà important. mo ń gbọ́. ẹ̀yin ilẹ̀ náà wọ́n lọ ó tiẹ̀ ṣe ń dá. mo fẹ́ ká wà kẹ́fù gan ni o ah, ah, yàtọ̀ sí wípé ohun sista Rebecca kọ̀ọ̀kan ni wọ́n bínú jù bẹ́ẹ̀ ni ìpínlẹ̀ tí ń bínú ò lè lead. bẹ́ẹ̀ ni ọmọ bíi ti. ẹjọ ẹjọ ẹjọ brother James kí ni ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe yẹn sọ fún mi kí ló dé bá sọ pé mo máa bínú mi ò kí ń bínú ọlọ́pàá tó mi kì í bínú ṣe kí ọlọ́pàá tó mi pé mi ò kí ń bínú ẹ̀ṣẹ̀ tí mo ṣe yìí mi ò mọ̀ ọ́ bínú. ẹjọ́ kò pèsè àná ẹjọ́ kò pèsè àná ẹ̀ṣẹ̀ àṣẹ pèsè àná. Yes, eh sà. dáàdi. ó pè kí broda James kí you ṣe. lídà wa ah, James kò yé mi mo lóhun tèmi dábọ̀ wù kankan ẹ jẹ́ kí n kọrin ẹ gbọ́ wù kankan. ọba tó ní ilẹ̀ wọn ẹ jẹ́ wọn kọ́ sí ẹ̀yìn. wọ́n ti kọ́ kọ́ kọ́. ọba tó ní ilẹ̀ wọn. ẹ ní kí ẹ má bínú ẹ má bínú ẹ náà ṣàmúṣà ń bẹ látàtàrọ ẹ má bínú ẹ kàn fún níbi thirty minutes má dọ́dọ̀ yín sì fún ẹ mo mọ̀ mi ò mọ̀ pé kíákíá báyìí ẹ jọ ṣe ọmọ mi fún mi ẹ má bínú. sista iwa ah, ah. ṣàtìparí service. àánú àìtí parí mo fẹ́ sáré débì kan ni. Oh, ẹ má pẹ́. ọ̀rọ̀ ẹ̀ sàrọ́dà mi. ẹ̀gbọ́n ńlá àwọn ìtẹ̀wá pé báyìí. ẹ ṣú ọ. èmi èmi àjọnu èmi àjọnu. àmì ah, ìṣàdéhùn fún máàmù ṣe rí <laughs> jagun labire panko pè kí ló ń wí. ìbẹ́pẹ eléyìí. ìbẹ́pẹ kẹ má pè bẹ́ẹ̀ mọ̀ láéláé. <laughs> ìka ló ń wí tó bá ń gbọ́ ó ṣojú rokoroṣo ìka òun rè <laughs> ah! yìí nǹkan kí ló jẹ́ lójú ẹ̀. pépà ilé. abirùn. kí ni. ok òka òka ló wà náà. má wí bẹ́ẹ̀ mọ́ má pèlè òka mọ́ àmúfọ́ lórúkọ ẹ̀ o àmúfọ́ kò í jẹ́ ẹ̀ o ó wà dọ̀wọ́ ẹ̀ o mo ti pè lò tó pọ̀ sí lóríṣiríṣi bó ti dá nìkan wà lórí gbẹrẹ tí mo ti sin sí lára. yẹ ẹ ẹ pẹ́ yìí náà. wá gbọ́ bàbá ọ̀rọ̀ amú ọbẹ̀ wà lábàáyé àwa bíi tilẹ̀ bá gbé dà wà bẹ́ẹ̀ wà mórí bẹ̀ pẹ́ wà bẹ́ẹ̀ àmọ́ wo wo àmọ́fọ́ tí mo wí hmm. wà kó síbẹ̀ hmm. wà wá fi lẹ̀ síbẹ̀ ara ah. tó jẹ ọsẹ máa fi yọ. Ah. <laughs> òǹkà tó máa kà òǹkà bí èèyàn bá kú tán bá sin iye ìjọ tó máa tó bẹ̀rẹ̀ sí dìkẹ̀nì lẹ́yìn tó bá dìkẹ̀nì ó ti yẹ ìkà ninety days ni orí ẹ̀ ló máa kọ́kọ́ rè pàtó orí ẹ̀ bá rè àwa yọ skull skull funfun gbogbo tó kù yẹn ti rè bẹ́ẹ̀ ni kínní náà ìkà ìkà yẹn á ti jẹrà ìkà á ti jẹrà ńgbà yẹn àwa mú àwọn àmfọ yẹn àmfọ àmú wọn kankan àwa bẹ́ẹ̀ sì lọ́ọ́ lò o lè o lè o lè o lè o lè o lè o lè bá èèyàn one sixty hundred millions. èèyàn kan tiẹ̀ mo fẹ́ lò fún ṣá. má lò fẹ́yàn kan má lò kiri balu yín jẹ bagbolé yín jẹ jẹ́ kọ́ mọ̀ pé ó wà. ọ̀yẹ̀ gbọ́dọ̀ ọ gbọ́dọ̀ fìlì ẹ̀ gbogbo ibi tí yóò bá ti wà tán bá ti fìlì ẹ̀ à irọ́ o bàbá nǹkan jẹ́ wọ́n lè mọ̀ pé wà àwọn bá nǹkan jẹ́ bá nǹkan jẹ́ lámọ̀ jù lágbà yìí ṣé wọ́n mọ̀ ni wọ́n ṣe wó jíkìnnì bíbà kú ó ti yẹ. ó yẹ jẹ́ mi eré ni mo ń ṣe lẹ́ẹ̀kan yẹn tó bá ti rìn lọlẹ ìjọ kẹta wọ wú. ìjọ kẹta hmm. láti jẹ. n bọ n bọ ah fóònù ṣáàgì fóònù lóògùn mo bọ o má bínú mo ṣe máa tún sọ̀rọ̀ lórí o. yóò lè gbélẹ̀. àbí ah, gbé dání má gbélẹ̀ o. hello kí ló ṣẹlẹ̀. èmi ò fẹ́ gbé kọ́ọ̀lù yín mọ́nì. Ah, ṣé ìgbà àtàtà fún mi pé fẹ́ wá sọ́dọ̀ mi lánàá tẹ́ wà wá irú àdéhùn wo nìyẹn disappointment náà ń pè. ẹ eh, o lè wá lẹ́yìn kẹ o lè wá lẹ́yìn ah, kí ló ṣe fún àwọn olè ẹ mú ọmọ lẹ́ni ṣé ẹ̀yin ò ní nǹkan kan àmùṣagbára lọ́wọ́ nù lé ara ni ẹ̀ náà kàràbá ẹ̀wọ̀n ṣọ̀pọ̀nà today ìtọ́ ń gbé ìrìn warapa nǹkan ṣubú ṣeré nǹkan yàhán yàhán nǹkan ẹ̀rín yẹn náà lọ́wọ́ ah, kò ní dá fáwọn olè yẹn ọmọ tí ṣẹlẹ̀ ọ bí wọn rẹ kán délé rú tèmi yìí á débi tèmi gbé olè àdébi tí mo gbé abógun fẹ́ pọlì kó fẹ́ yẹ olè ni kó sọlé náà bí wọn rẹ wọn yọ sí wọn lọ́nà ara ṣọ́ra wọn tó tẹ̀síwá lẹ́yìn yẹn náà wọn máa rí fast bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n àwọn àwọn ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n àwọn wa bẹ́ẹ̀ ni ó lè kẹ́ kí ló lè jẹ ó lè jamọ́ kankan gbogbo ọmọ ìmọ̀ àríyá lítà ó lè jam kíkan nígbàdí bá wọn fún un nígbàdí wọn wá padà ẹ̀wọ̀n bá wọ́wọ́ bọ̀ ọ̀gẹ́rẹ́ ó dọ̀wọ́ ẹ̀jẹ̀ kí nọ́ọ̀bà ó jẹ́ kí nọ́ọ̀bà lẹ̀ pàdé wọn pàlà pàdé sọkànnà apági dédé nọ́ọ̀bà lẹ̀ apági lára rẹ̀ wẹ̀ ní bá dùgbò olórí sa obìnrin yẹn ti dùgbò olórí sa jẹ́ padà bá dùgbò lára èmi kà èmi ẹ̀jọ̀. délé àbáyá yà wẹ̀ yọ dúró dúró mi ní kò yà wẹ̀ jọ má sọ fún mi pé torí o fẹ́ bá obìnrin lájọṣepọ̀ wọ́n ṣe wá fún ẹ lórúkà ńlẹ̀ kí ni gbogbo rọ́bìṣì náà bó ṣe tó yìí o lè bá obìnrin sọ̀rọ̀. Ah, ṣé o mọ̀ mi ni ṣé o mọ̀ pé mò ń náwó ni kò sí nǹkan tí mi ti ṣe fún. aso ah, what torí o náwó fóbìnrin yẹn wá ní pé kó wá máa lo oògùn fún ah, orí ẹ ò pé orí ẹ ò pé rárá bó ṣe fáìn tó yìí. Oh. ọ̀gbẹ́ni ọmọ yẹn ń bẹ ni mo fẹ́ kó mọ̀ ọ̀gbẹ́ni tí wọn bá dìjú jẹ wá gbà ní ẹ mẹ́ta ni ó lè Àkànjí o Àkànjí Àkànjí. bá mi èmi rè lórí iṣẹ́ àyè mò ń dá yín lóhùn. Àkànjí. èmi ni iṣẹ́ bá mi. Ah. Àkànjí. èmi rè bá mi àlẹ́ mi lẹ̀ ń wò yìí. Ah. adìyẹ. Ah, bá mi bẹ́ẹ̀ ni o ẹ wo agbára jagbára lọ ni o. Àkànjí wọlé. Àkànjí. èmi náà bá mi ah mo kọjá àyè mi po ẹ bá mi bẹ̀ ọ́ kán dá mi padà sí yan. Ah! tá ń dẹ́rọ ilé ìwò. ẹ dákun ẹ̀yin lẹ sọ àkànjí dàdí ẹ. ó ní òun ní agbára ni ìgbà tí mo wá gbé wò mo rí wípé òfútù fẹ̀tẹ̀ lásánlásán tí ò ní kankan. fútù fẹ̀tẹ̀ ni ẹnu lásán ló ní bí ìtajà kara ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ jèbùrẹ́ olùgbẹ́bẹ̀ ẹ dákun ẹ bá ń sọ ọ́ di èèyàn padà torí ọlọ́run. bóyá ilé má mọ̀ ó lè ní àwa. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ kúrìn ẹ dákun ẹ dákun ẹ jèbùrẹ́ ẹ bá ń sọ ọ́ di èèyàn padà. ẹ dákun. a dẹ̀ mọ̀ pé ẹ ní agbára gẹ́gẹ́ bó ṣe sọ. agbára wọn ah, lágbára agbára àmọ́ láti kọ́ agbára wèrè ọ̀fẹ́ ah, lágbára. ó ní òun fi mú olè. Ah, lágbára oníṣègùn lásán má lè mí oògùn ara lásán lè mí má mọ kéèyàn lóyún kí n ṣe àṣejẹ ẹlẹ́ja àbí fún ọtán ń ọmọ jù lọ ọmọ jù lọ ṣàánú mi ń ẹ kìlọ̀ fún ẹ kìlọ̀ fún níbi tó ti ń gbọ́ ọ̀rọ̀ pé kó yé fi ẹnu já ẹran sọ́bẹ̀ késekése lẹ́rìí o kàsàkàsà sì ń bọ̀ tí kò bá jáwọ́. ṣé ń gbọ́ ṣé ń gbọ́. ọ̀pápá parada ọ̀pápá parada ọ̀pápá parada. ẹ ẹ jẹ́ o. mẹ́rin mẹ́rin ọ̀pẹ́ bani ẹjẹ ma lọ ẹjẹ ma lọ bani. nbọ lọ lọ ye nbọ lọ lọ. bẹ̀rẹ̀ bí wọ́n bẹ ti nú. bẹ̀rẹ̀ bí wọ́n bẹ ti nú. bẹ̀rẹ̀ bí wọ́n bẹ ti nú. Ah! Ah! ayé burú o wọn sọ mi o. wọ́n ti tẹ̀lé tẹ̀lé sọ́mu. ẹ bá mi ẹ mọ̀ tẹ̀lé. àkókò ẹ dìjẹ ẹ dìjẹ fúlàní ah, ẹ dìjẹ fúlàní mo dẹ dìjẹ fúlàní. bá mi ẹ mọ̀ tẹ̀lé mo ti mọ̀ ṣẹ́ tán mo ti ṣe freedom gbogbo tó ń mọ̀ nídìí iṣẹ́ kápá ọ̀dà ó ti yé mi bó o tiẹ̀ bàrà báyìí mi fúnra mo fún ẹ ní ọ̀ǹda báyìí. ẹ ṣe. tó yẹ ọ lọ́rọ̀ ni wàá kó bá mi ó lè wá kó bá mi. àkóbá nìkan sọ mi dẹ̀dí ẹ̀rọ kan tó wá sọ dẹ̀dí yẹ bá mi lẹ́yìn tí sọ dẹ̀dí yẹ pípa jẹ lókun. wọ́n pẹ́ wọn tó pa ẹ́ dànù olórí ibi. mi ò lọ mi ò kó mi máa kú bí sísá sọ nígbà gun alẹ́ díẹ̀ gan-an àgbàdo gbẹ ló ń wolú ẹ̀ jẹ àgbàdo gbẹ àgbàdo tó ń dalẹ̀ àsìkò ní mo jẹ́ díẹ̀ bẹ́ẹ̀ ni ọkọ mi gbàgbàdo lọkọ mi gbàgbàdo lọkọ mi gbàgbàdo olúgbòdò yẹn padà yìí ó fún mi pé nǹkan kan ti ń gbé mi inú láti dọjọ́ tí mo fẹ́ sọ lórí mi ọmọ kékeré ọmọ àná tó jẹ́ wípé ó ń dà wá ríbo ríbo ẹ́ ṣé ó fihàn pé àwa àtòun àjọ wà nínú sàwáwò àbí àjọ jẹ́ ẹgbẹ́ ni kákò máa ah, ah, kí ni lady yẹn fi rẹ̀ pè náà ṣó wá rí níbi tí èmi o tèmi bàdé yìí tó bá di Saturday máa treat for up lady yẹn. ṣé mo rí pé ó máa ń sọ̀rọ̀ ń gbà mí ẹ̀rín àdèmàdèdè pa mí yóò kí ló máa ń ṣe ẹ náà so bó ṣe rí mi as I be so wọn mo kéré lójú ẹ àbí ṣó ti rí jẹ́ kí san kankan fún ẹ mi ò lè máa bá irú ọmọ yẹn rìn kí n má ti gbé yẹ̀wò ṣó ti rí bó ṣe wà yẹn mo ti gbé yẹ̀wò ní àkàyèmọye ìgbà nǹkan tí mo wá bá ń bẹ̀ ni wípé ọmọ àgbà pátápátá ni ọmọ àgbà ni ẹni tí a lè forí sọ ni apáta tí a lè forí wa sọ ni agbára tó wà lọ́wọ́ ìpín ìṣàpáyà kékeré i am telling you the fact ṣé bó ṣe wà yẹn kò sí nǹkan tá a fẹ́ fi ṣe ẹni tí èèyàn dẹ̀ lè dààmú èèyàn máa ń gbà fọlọ́run ni at least àwa náà prosper look at this mọ́tò mi ń sìn ara nǹkan tá à ń ṣe ni mo ti gẹ̀ẹ́sẹ̀ ìwọ náà sáìtì tó ń ṣe ilé tó máa tó kọ́tọ̀ yìí ara ẹ̀ náà ni ìwọ náà gbé gbogbo ẹnu ah, bó ṣe yẹn máa ń sọ̀rọ̀ gan tẹ̀ máa ń run mí nínú how you dey talk like that. Ah, ah I no go talk now. ọ̀gbẹ́ni gbàgbé gbogbo yẹn. Ah, má wàá gbàgbé wípé ibi tí oògùn èèyàn kan ti parí ibẹ̀ ni tẹlomi ti bẹ̀rẹ̀ o gbà bí mo ṣe sọ fún ẹ as i dey. Mm. as i dey i go do wetin i go do and nothing go ṣẹlẹ̀. o o tọrọ àwọn okòrò ma máa ma máa ń jìnnà sí mo fọmọ yìí sílẹ̀ àbí. tó bá ń wù ẹ́ kó lọ máa ṣe rọ. mo ti gbọ́ tiẹ̀. Mm-hmm. sọ lọ. ẹ wò mo ti ṣe ìwádìí ẹ mm-hmm. àtọjú àti ìwúlò ọ̀rọ̀ ẹ <laughs> kò tó gbé sáré rárá mm, kò tó gbé sáré rárá. kọ́ńfàmù ẹ̀ ti wà lọ́wọ́ mi ah. <laughs> ẹ wà á ṣe rí ẹ̀rẹ̀ bí a máa mú ní kíákíá. Are you sure? bẹ́ẹ̀ ni. ta ló ń pe orí èmi ẹwà mú mi láì dá. <laughs> òkúta ẹ̀là kóró ẹ̀là òkúta ẹ̀là kóró ẹ̀là òkúta ẹ̀là bówó ẹ̀ là bíná bá jólóko mọ̀jàlá délé ròyìn kí ló ṣẹlẹ̀. Eh. inspector Kúnlé. yes sir. <laughs> wo ìsìn gangan ni mo ṣe mọ̀ pé ẹ̀ ń ṣiṣẹ́ o. ẹ ṣe jọ sá. nígbà tẹ ní àwọn èèyàn ńlá báyìí tán bá àgbà rìn tán gbowó dáadáa ẹ ń bọ́ ni wọ́n fi rú wọn sí látijọ́ ìtẹ́ ẹ̀ mú wọn wá sọ́fíìsì wa ẹ̀ka ti yanjú ọ̀rọ̀ àwọn adigunjalè yìí. ọ̀gá ẹ bá yẹ kí tọ́ yìí ó lágbára díẹ̀ o ìgbà tẹ́mi náà mí tiwọn tí wọ́n wá ṣe gbogbo àlàyé yẹn fún mi tí mo wá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn information tí wọ́n ti gẹ́dà jọ lórí ní tí wọ́n fẹ́ ṣe mo ní èmi nìkan kọ́ ni màá mọ ilé ìdí nìyẹn tí mo fi mú wa pé kí n wá introduce wọn sí yín sá. you are welcome to our station pẹ̀lú gbogbo àlàyé tẹ́ ṣe fún wa ẹ jọ̀ọ́ irú ìgbésẹ̀ wo gan-an la máa wá gbé àti pé gbogbo nǹkan tẹ ṣàlàyé yìí bí èèlò ló máa ná wa. ṣé pé ẹ̀yin lẹ ń pe orí mi láì dá ẹ ó dáa màá wá fi yé yín wípé nǹkan tí bàbá fi ju ọmọ lọ kékeré kọ́ gbọ̀rọ̀gbọ̀rọ̀ báyìí ni. ṣe é rí bọ́nà ọ̀bàjì ìlà kìí kó. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sọ̀rọ̀ yìí ẹ àwọn kan tí mo rò wípé. yẹ ọfíìsà àìfọ ìfọ tí kí ló dé. gbogbo ẹdùn ah, wá inspector kò lè jẹ́ wá ṣe. ó lè kú ikú kan ò ní ọ pa àrùn kan ò ní ọgbẹ́dẹ̀. ẹ ẹ dadi ẹ ṣègùn dúpẹ́ sá àmọ́ sá ohun tó sì ń jẹ́ ohun ìyàlẹ́nu nínú tí mo ṣàlàyé fún epo ṣẹlẹ̀ yìí ni wípé a ò rí ẹni tó ń gbá wa létí a kàn ṣáà rí wípé ìgbà tí yẹn ń wá lọ́tún ó ń wá lọ́sìn kò bá kò bá kò yé wa ìdí nìyẹn tí mo fi ní kí n máa sáré bọ̀ lọ́dọ̀ yín sá. ẹ ò lè rí ẹ ò lè rí <laughs> ó mọ̀ pé iṣẹ́ tí ẹni yìí ṣe eh, iṣẹ́ má sọ̀rọ̀ mi lẹ́yìn ni. má sọ̀rọ̀ mi lẹ́yìn ni. agbára jagbára lọ eh, gbogbo ẹni tó bá ti ro bírò tàbí wọ́n sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn báyìí àwọn àrà bẹ́ẹ̀ ṣe máa rí náà nù eh, irú ohun tí ó mọ̀ ṣẹlẹ̀ nu bí kan fọ́ ni létí kan ju ni nígbàánu ó ṣe ń dà ṣèbí fọ́ tí lẹ́gbà wọ́n bá la nǹkan míì mọ́ yín kọ́. dádì ẹ ṣe gan sa àmọ́ síbẹ̀síbẹ̀ náà sáà ṣé n tẹ̀ ń jẹ́ kó yé mi nísìnyí wípé a lè rí ọmọbìnrin yìí mú torí eh, èmi ò mọ ọ̀nà tá a fẹ́ gbé gbà láì ṣe wípé a jókòó a sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn a strategize a wò pé ọ̀nà tá a tún lè gbà láti rí arábìnrin yìí mú òun nìyẹn tí yóò bá ṣẹlẹ̀ kò sọ̀rọ̀ tá a fẹ́ gbà láti rí mú àfi ká jókòó ká sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn. Ah, ah. <laughs> Mm, ẹ mú ẹ mú ẹ mọ bí Ṣàngó bá ń pàràbà tó ń pàrókò báyìí ẹbí ti gí ńlá kọ́. Ah. Mm ìwọ ò ní bá wọn kúkú ọ̀wọ́ ọmọ oníọ́ ò ní kúkú ọ̀gbẹ̀rẹ̀ hmm. àmọ́ tí ìgbárun tó gbà yìí àfi ká wá nǹkan ṣe sí bọ́jọ́sẹ̀ kó yá àfi pa <laughs> ọ̀pọ̀ pé kì í ṣe ọwọ́ lásán nù tẹ̀lé mi. ẹ ṣe gbọ́n sá. mọ mọ tẹ̀lé. ẹ ṣe gbọ́n sá ẹ ṣe àdúgbò sá o. Ah! bàbá mọ̀pó mọ̀pó bàbá mọ̀dẹ̀ mọ̀dẹ̀ òyí gbiri káfẹ́nu ọ̀gọ̀ọ̀rọ̀ sọlẹ̀ bàbá mọ̀ pé orúkọ tí a pè fá bàbá mọ̀dẹ̀ orúkọ tí a pòdù òyí gbiri káfẹ́nu ọ̀gọ̀ọ̀rọ̀ sọlẹ̀ orúkọ tí a pèsè ọ̀dàrà apá agùnmọ̀nà ìkágidórí apá agùnmọ̀nà ìkọ́pẹ̀dórí ìtọ́ àṣẹ ní pàṣẹ ikú kan ò ní ọpa àṣẹ àrùn ní ọgbẹ́dẹ̀ ti dọkàn yín báyìí hmm. ikú kan ní ọpa àṣẹ àrùn kan ní ọgbẹ́dẹ̀ àṣẹ gbogbo nǹkan báyìí lọ́mọ rí ṣọwárí hmm. lẹ́yìn iṣẹ́ tá a ṣe yìí yes sir hmm. wọ́n wà fún ọlọ́ṣẹ̀ kan èyí lọ́ọ́ mú lọ́lé ọ lọ ra kọ̀ǹkọ̀ǹ àbáláyé ṣọ́ọ̀mọ́. bẹ́ẹ̀ ni sá. ọ wà lọ já ewé ọ̀gẹ̀dẹ̀ bọ́ọ̀ mọ ewé ọ̀gẹ̀dẹ̀. mo mọ dáadáa sá ọjà ọ̀yà wẹ́lẹ́wẹ́lẹ́ sínú kinní tí wọ́n máa fi ń fọṣọ yìí. baf àbí ike tó bá <laughs> fẹ̀. ọ̀yà sínú rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ bó bá ti wá di lálẹ́ tọ́ rí pé o ti ṣe gbogbo ohun tó ṣe tán ní gbòòrò ọ̀ jáde mọ́ ọ wà mú ọṣẹ yìí àti kọ̀ǹkọ̀ǹ àbáláyé lọ́ọ́ wẹ̀ sínú ewé tọ́ yálẹ̀ mu ọ̀gbọ́ bó bá ti wá wẹ̀ tán kọ́ gbé pamọ́ síbì kan kì í ṣe pé ọ̀dánù lọ gbé pamọ́ síbì kan kọ́ lọ sùn bọ́ba ti wá di lọ́jọ́ kejì kọ́ wá ike ike tí wọ́n fi ń ta omi kéékèèké hùn ọ wà rọ gbogbo omi tó wẹ̀ ọ rọ sínú òkè ní kọ̀ọ̀kan sórí iye tí kéwọn bá jẹ́ ọ wà gbéra ọ mú lọ odò tí bá ń ṣàn ọ máa lọ sọ ìkànkan ẹ̀ sínú odò tí bá ń ṣàn. bọ́ bá sọ eléyìí sínú odò yìí ọkùn ń bẹ ọ odò mi ọ sọ kejì ọkùn iye tó bá jẹ́ ti sọ sínú odò káàkiri nù lẹ́yìn tó bá ṣe léyìí darí bọ̀ kọ́ máa bó ṣe bí ní máa rí bọ́ bá ti èyí ò tún léwu ikú ò ní wọ́ pa àrùn ní ọgbẹ́dẹ̀. àṣẹ. yóò jẹ́ fún ọ náà bí wọ́n ti ṣe fólúgbọ́n tó fún yóò jẹ́ fún ọ náà. bí wọ́n ti ṣe fárẹ̀sà tó yóò jẹ́ fún ọ náà. ọ̀rọ̀ kò ṣe. tó bá rìn fast máa fọ́ ẹsẹ̀ dànù wá. ọlọ́pàá ló pè mí lọ àbúrò èyí ẹ máa fọ́ ẹsẹ̀. tó bá yàtọ̀ bẹ́ẹ̀ ṣe. àbúrò èlé lè wọ wọ wọ wọ ń dàbí wọ kí ni èjì ẹ náà kí ni èjì ẹ ẹ kí ni èjì ẹ náà. bọ́lọ́sọpá ọ̀gá ìṣẹ́ wà náà all completed building yẹn ló sọ pé wọ́n máa wà sá. ó yá sọ fún bó ṣe wà yẹn ṣé wèrè ní èmi àbí èèyàn gidi. mi kì í ṣe wèrè wọ́n ah. rán mi iṣẹ́ ni. wọ́n rán ìwọ iṣẹ́ ni sí mi àbí no problem ó yá ẹ àrẹ ẹsẹ̀ sí mọ́tò ẹ̀sà mo dá wèrè ni wèrè yìí ni. èmi ló yẹ kó lè yé wọ. náà mú ó yá. ta la lè gbéga tó kọjá ọlọ́run ta la lè fi ìyìn fún tó kọjá jésù kristi ọlọ́run tó dá àwọn òkè ìgbàanì òun nìkan la lè fi ọpẹ́ fún òun nìkan ló lè bá wa ṣe òun nìkan ló lè sọ ọ̀rọ̀ wa dáyọ̀ olúwa wà pẹ̀lú wa àwa tí a jẹ́ workers ní inú ìjọ yìí a ti ń fà sẹ́yìn ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àga ló ṣòfò ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìjọ yìí wọn ò wá sí mítìn mọ́ ẹ jọ ẹ jẹ́ ká jáde tètè house to house ẹ láti wá àwọn èèyàn wa tí wọn ò tí ì sí ń bí kí wọ́n máa padà bọ̀ kí àdúrà bàbá ó lè gbà olúwa gbà àdúrà bàbá jésù. praise the lord. ṣé mo ní wọ́n forí ọlọ́run hàn mi mọ̀ pé àwọn èèyàn tẹ̀sí wa pẹ̀lú yín ẹ wò ọmọ mi ni láti ibi iṣẹ́ náà ti ní kó gbowó lọ sí báńkì báwọn lè ṣe lọ àtàkì nìyẹn ah mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó jẹ́ kí n fojú sunkún ọmọ ó jẹ́ kí kí mi pé lánàá mi fọra ṣe ẹ eh, ìdí ni ẹ tí mo fi wà. praise the lord. bíbélì sọ wípé búburú kan kì yóò ṣubú lù wá àrùnkárùn kan kì yóò ṣẹlẹ̀ nínú ilé wa olúwa wà pẹ̀lú yín. kẹ́rí inú ìjọ tí a wà yìí inú ìjọ ọlọ́run ni níbi tí àdúrà ti ń gbà ní lágbára ọlọ́run wà ní ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ jésù. àmín jésù. àmín yẹn ti kéré jù mo ní ní orúkọ jésù. àmín. olúwa àdìgbẹ́lọ́pẹ̀ aláyọ̀ ayẹyẹ olóyè ìránṣẹ́kùn olúwa ṣùgbọ́n pẹ̀ wá. àmín jésù. torí pé ẹ jẹ́ ká lójú ẹkún ẹ̀ jẹ́ ká lára ọ̀fọ̀ olúwa ìgbà yìí wá. dàpọ̀ dàdí ó dẹ̀ ṣú ọ pẹ̀lú gbogbo nǹkan sọ fún mi. mo ṣí ọ̀gàn sá and mi ò lè rí nǹkan kí n sọ pé òun kọ́ ni mo rí because this same girl tá à ń sọ̀rọ̀ ń pa yìí òun ni group leader wọn òun ló ń control òun ló ń fún wọn time tó kù tó máa fi operate pẹ̀lú wa and mo ṣe rí inú church yẹn ah, ẹ̀rù bà mí mi ò mara tán tún lè dá bẹ́ẹ̀ wọ́n á pé don't let me take law into my hands kí n kàn wá make report Um, that's alright that's alright uh, inú mi dùn yìí pé o ò dáwọ́ wò uh, yìí pé o wá sí police station láti wá report ẹ̀ it's okay um, àwa náà máa bẹ̀rẹ̀ investigation títí wa lórí ọ̀rọ̀ tó sọ fún mi mo dẹ̀ fi ń dẹ́ lójú wípé uh, very soon uh, yield positive uh, result so má yọ rẹ lẹ́nu there is no problem. all right sir. báwo rí ṣe ti lọ fọkàn bọ̀. yá kó bá mi kí àwọn. gbogbo nǹkan tí mo bá yín sọ pátápátá mo fẹ́ kẹ́ mú un lò mo fi ọlọ́run ọba mo fi bẹ̀ yín ṣé fẹ́ kó máa sọ̀rọ̀ sí wa ni wọ́n máa sọ wípé àwọn ọmọ tó ń lọ sí church ẹ̀wọ̀n bọ́ yín jà ẹ má jà mọ́ torí ọlọ́run bíbélì nífẹ̀ẹ́ wọn ọmọnìkejì ẹ̀ kéké bí ara ẹ̀ nígbà tí ẹ̀yin tẹ́ ẹ jẹ̀bi ìjì bá ń jà kí lẹ wá fẹ́ káwọn ará ta máa sọ ẹ ìjọ torí ọlọ́run mo fi jésù kristi mo fi bẹ̀ yín ṣe ti gbọ́ ìjọ. bẹ́ẹ̀ni àti gbọ́ máa ń ṣe bẹ́ẹ̀ mọ́. ẹ ní ṣe bẹ́ẹ̀ mọ́ lágbègbè ọlọ́run jésù àwa fún yín ní ọgbọ́n àtìmọ̀ àtìmọ̀ àtòyé tẹ́wàá fi ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ ṣe gan ẹ ṣe báwo dẹ̀ ni church ọ̀la. bẹ́ẹ̀ ni a máa wá sí church. ẹ máa wá. máa wá. ọ̀nà àfúnilókun àtàgbára láti wá ẹ ṣe gan ni. hello bẹ́ẹ̀ ni a ti wà ń bẹ̀ à ń dúró dè yín. ta ló tún dúró dè o. ẹ pẹ̀lẹ́ madam. Ah, ẹ káàsán sá. ẹ wà pa ọ. ẹ jọ ṣé ẹ̀yin ni ẹ wà wùn mí. ẹ wà olúwa lórúkọ mi sá. ẹ wà olúwa. bẹ́ẹ̀ni. ah ah but madam kí ló ṣẹlẹ̀ kí ló tẹ̀ ń pretend. pretend mo ò pretend fún yín rárá. ẹ wá ẹ má fún àwa ní igbó dídí ṣan o. ìwúkọ ah, tẹ̀ ń gbà ẹ má bínú àbí àwọn ọlọ́pàá lọ́gbìn yín lẹ́ǹkan yẹn ni. rárá o àwọn kan o mọ́ mi kẹ́mi ni wọ́n fẹ́ gbé nǹkan fún mi ni. ṣé mọ́ mi kẹ́mi rèé. mi tiẹ̀ ní ìdàlàyé tó pọ̀ rẹpẹtẹ you are under arrest. ah jésù kristi ah. jésù. you are under arrest. ẹ under arrest kẹ. wa kí ni problem ẹ ṣé o dára ṣe é nígbà yìí ni. ẹ yà mú. ṣé o gbọ́ ni. move. Are you standing ah, Come on, move my friend. Oh yeah, what is it? What is it?

mo ti sọ fún yín mo kì í ṣolè. wíyà sábà. jésù kristi. o ò fẹ́ jẹ́wọ́ àbí o ò fẹ́ jẹ́wọ́ bàyẹ̀ tẹ́ ìtàbá tọ́ṣọ ẹ̀ dáadáa. mo mọ̀ pé wà á jẹ́wọ́ wà á jẹ́wọ́. Um, báwo ni o ẹ ṣé ó dẹ̀ ti jẹ́wọ́.